òòṣà ńlá níbí báyìí ni ẹ wá jókòó sí mo ti ń wá yín kiri látòrọ mi mọ̀ pé ilẹ̀ wa wà. bẹ́ẹ̀ ni mo wà ọ̀rọ̀ ní ká a ní àrèjù ni àbí báwo. Ah, ó dáa báwọn bàbá mi òòṣà ńlá sófò kan mà ni mo mú wá fún yín irú ṣòfò wò tún nù tó ah. rẹ̀ ẹ̀ yéé rí ṣòfò ojoojúmọ́ ṣòfò ṣòfò kí ló dé gan. ṣòfò iná ni nǹkan ah, àfikọ́ lọ́n ṣàánú wa bójú bá rí ẹnu adákẹ́ náà ah, máa ń wí ìbọn ẹni ètè mi èkó ń ṣe bíi ti bílíkísù o. ìlà <laughs> tó wá rí bọ̀ ìyá wa. Eh, ǹjẹ́ gbọ́ pé ẹ̀gbọ́n ta ni ọlọ́run ó mà bọ́ta mà ni ló bá sọ wípé ó bọ́ta sórí ayélujára ni o ló sọ wípé lójoojúmọ́ o lòun máa lọ wípé àbúrò. ìyá mi ẹ dúró ẹ dúró ìyún ta ló lọ́rùn táwọn mùsùlùmí alákatakí. ẹ ta ni ọlọ́run táwọn. tí wọ́n fọwọ́ agídí gbé. bẹ́ẹ̀ ni. ẹ dúró náà tí wọ́n fọwọ́ agídí tì mọ́lé. bẹ́ẹ̀ ni. Ah, ah, ah. ẹ̀gbọ́n rẹ ti jáde ní. ó jáde o. kí ló sọ ẹrẹ wá sí ẹgbẹ́ ọgbọ́n. sófòyì náà ni nǹkan ni ẹ̀gbọ́n bá sọ wípé o ta ni ọlọ́run lójoojúmọ́ ni àwọn jọ máa ń fojú ríra àwọn nínú ọgbà ẹ̀wọ̀n tí ó wà o wípé ta ni ọlọ́run ọmọkọ ó ní kéèyàn kankan má bà. ọ̀rọ̀ yín ò yé mi ìyá wa o ẹ máa la ẹ máa la yorùbá yín o wọ́n jọ ń fojú ríra wọn sọ ṣé ẹ̀gbọ́n ẹ̀gbọ́n rẹ̀ wà lẹ́gbọ́n ìwà bó lọ ọ́fíìsì tì. ẹ̀gbọ́n rẹ̀ ló ń kí ni wọ́n sì jọ máa ń ríra wọn ẹ̀gbọ́n rẹ̀ ń lọ máa ń kí ẹ̀gbọ́n rẹ̀ lọ máa ń kí ẹ̀gbọ́n rẹ̀ bá ní ẹ ó lọ máa ń kí ló wá ní tóun bá ti débẹ̀ tóun bá ti lọ kí o ó ní ni àbúrò wọn bá sọ fóun wípé kóun sọ fún gbogbo àwọn ènìyàn wípé kọ́ má bá wọn bẹ kọ́ má bá wọn bẹ àwọn ẹlẹ́sìn alákatakítí o pé kọ́ má bá wọn bẹ̀bẹ̀ wípé ah. kọ́ má bá wọn bẹ̀bẹ̀ rárá rárá pé tóun bá bọ́ òde ẹni tó mm. bá wù ú kóun bẹ̀ òun ó bẹ̀. ẹ ẹ ò tí ì mọ nǹkan kan wọ́n rò pọ̀ mọ́ wọ́n rò pé yóò gọ̀ ni hmm. kò lè gọ ṣé mọ̀ pé elédùà àtòrí ìkànsìn kan ni òun ló mọ bí ṣe ń ṣe nǹkan hmm. ó máa yọ ibi ó máa yọ nínú rere á rere á nínú ibi ṣe rí ọ̀rọ̀ ta lọ́lọ́run ìyá wa elédùà ló ń ṣiṣẹ́ o Hmm. iṣẹ́ àwọn onílẹ̀ ní í ṣe hmm. èèyàn ò sì lè ṣiṣẹ́ onílẹ̀ láéláé kó jèbí ń bẹ̀ hmm. bẹ́ẹ̀ ni ó lè le koko ṣe rí ìparí rẹ̀ ayọ̀ ni ṣe rí talọ́lọ́ tẹ́ sọ yìí ọ̀dẹ̀ wa bá wa ẹ̀rù ní bà wọ́n wọn ò mọ̀ pé bí ó ṣe rí leléyìí wọn ò mọ̀ pé bí tí ó já sí leléyìí tó bá mọ̀ pé ṣe rí gbogbo àwọn mùsùlùmí o ṣe rí gbogbo yé àwọn kì í ṣe gbogbo mùsùlùmí mo ń sọ ṣe mọ̀ta ọ̀rọ̀ ẹ̀ la lọ̀rọ̀ tá a bá là á pé kò ní yéèyàn kì í ṣe gbogbo mùsùlùmí ni mo ń sọ kì í ṣe gbogbo mùsùlùmí ilẹ̀ Yorùbá ni mo ń sọ o à ń sọ àwọn alákatakítí inú wọn hmm. àwọn tó ń fipá ṣẹ̀sìn àwọn tí wọ́n ń ṣẹ̀sìn tó rò pé àwọn ń ṣẹ̀sìn àwọn là ń sọ àwọn tó ń jà fọlọ́ àwọn là ń sọ ṣe rí tó bá rò pé tó bá mọ̀ pé ọ̀rọ̀ ta lọ́lọ́run yóò rí báyìí wọ́n bá má sí ṣe rí pé ọ̀rọ̀ ta lọ́lọ́run ó ń jí àwọn ọmọ Yorùbá ẹ̀yin ò mọ̀ pé àkọ́dá oró kò dàbí àdágbẹ̀yìn bẹ́ẹ̀ ni ẹ wò gbà tí àwọn mùsùlùmí tí wọ́n ti ń fi ẹnu bà àwọn baba ńlá wa jẹ́ hmm. ẹ wá wò pé ọwọ́ ara wọn náà náà wá fi ṣera wọn nítorí pé ìṣẹ̀sìn ò lọ bá wọn àwọn náà ń wá nǹkan tí ò sọnù kiri hmm. àwọn náà ń wò wípé iṣẹ́ tẹ́lẹ̀dùmarè ti ṣe ẹ tó se fúnra Yorùbá kó parun wọn ní kí Allah báwọn pa adẹ́bọrẹ ẹrun ládẹ́bọrẹ tó nílẹ̀ ẹni tó nílẹ̀ kò ní kẹ́yìn parun ẹ wá ní ó parun ẹ̀yin ò rí bí gbogbo àwọn ẹ ẹ lọ ìyá wa ẹ lọ sórí ayélujára ni hmm. ẹ ráwọn ọmọ ọkọ débi-débi pé ẹ mòye àwọn tó jẹ́ muslim lórí nǹkan tó ṣẹlẹ̀ tán ti di tán ti di oníṣẹ̀ṣẹ̀ ni ah. wọn ló ń kà yá ni ẹ jẹ́ sọ̀rọ̀ ah, ilẹ̀ wà wá wá ẹ fẹ́ gbọ́rọ̀ náà ni tẹ́ bá ti dé ẹja sọ̀rọ̀ ká lè sọ̀rọ̀. à ń gbọ́ yín bàbá wa. ìyá wa ẹ lọ sórí ayélujára káàkiri ni ẹ rí gbogbo àwọn ọmọ Yorùbá láwọn ọmọ ọkọ ẹ rí wọ́n ti ń padà sí ìṣẹ̀ṣe ni hmm. wọ́n ti ń padà sórí irun wọn wọ́n ti ń padà sílé tẹkísà ń ṣẹ́yìn ò mọ̀ wípé atorí ìkànsè kan lé lẹ́dùnmarè hmm. tẹ́lẹ́dùnmarè bá fẹ́ wá ṣe nǹkan lé ayé kò ní sọ̀kalẹ̀ wa ó máa lora wa síra wa náà ni òun ló dífá fún títa lọ́lọ́run tẹ́ wo ìyá wa sẹ́rọ̀ hmm. ọmọkùnrin yóò dé wá bá wa láyọ̀ àtàlàáfíà ẹ̀pọ̀n wọn ti ń gbára hmm. wọ́n ti yàgbẹ́ sí ṣọ́ọ̀ṣì wọ́n ti yàgbẹ́ ṣága wọ́n ti jalè àgbọn ṣé wọn mọ̀ ni adánilóró ó fagbára kọ́ni ni títa lọ́lọ́run bá wa jáde ó ti mọ bí ó ṣe ah. mọ ṣe ẹ tí mọ ni ó lè mọ bí ó ṣe mọ ṣe tẹ́lẹ̀ ó mọ bọ ó lè má mọ dáadáa bọ báyìí tó bá jáde <laughs> ìyẹn ò ní kó mọ sọ nǹkan tó ń sọ yóò ní bí ó ṣe mọ sọ ni bẹ́ẹ̀ nítorí pé tó bá ń bú bàbá rẹ̀ yóò fèsì o ṣùgbọ́n kò ní parọ́ mọ́ ni ibi tó lọ àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ó kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n wà lórí ayélujára ó kọ́ wọn lọ́gbọ́n hmm. bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀ nù wọn wọ́n ń tẹ fáwọn. wọ́n ń tẹ yanrìn. wọ́n ń tẹ yanrìn o. àwọn oníyanrìn. wọ́n orí eku orí ẹja hmm. orí ọ̀kẹ́rẹ́ orí ẹyẹ orí awó <laughs> orí ẹyẹ lóríṣiríṣi. orí ọ̀bọ. tẹ́ ẹ bá lọ ìlú wọn ẹ̀yẹ ẹ lọ sí ìlú Ìlọrin. Mm ṣé kò sáwọn kò sáwọn tí ń ta lẹ́kùn lẹ́jà ń bẹ̀ ni. ọ̀pọ̀ ń bẹ bíbà àwọn ìyàwó wọn. ẹ̀dùn ọ̀nà ṣé kì sáwọn kò sáwọn tó ń ta lẹ́kùn lẹ́jà ń bẹ̀ ni nǹkan tẹ́ ń ṣe nítorí wípé ọ̀rọ̀ ẹ̀sìn tẹ́ ẹ gbé sójú ẹ mọ nǹkan ẹ mọ nǹkan tó wà nù yín kì í ṣẹ̀ṣẹ̀ kàn gbẹ́sì bójú ni. elédùn àti elédùn arínúróde ó rọ́kọ̀ ń kálukú òun náà ló wá ń jà yìí. bẹ́ẹ̀ ni ìyá kí náà ìyá ìyá ẹ mọ̀ pé ìyá ìyá ìṣe ìyá kura ìyá kura ni ìyá wà. ohun tó ń ṣe fún ìyá kura ni tí wọ́n lọ mú ìyá àwọn náà lọ bá ìyá àwọn náà kó sí ìyá lórí láti inú sẹ́ẹ̀lì bọ́yìí òun náà lọ fẹ́ ṣe fún táwọn ọlọ́run ẹ̀gbọ́ ìyá wa ẹni sùúrù ìyá wa àbòsí àwọn àwọn ará bí yìí pọ̀ àbòsí ju ìyá wa ah, ẹni sùúrù ẹni sùúrù nǹkan tó ṣe rí elédùn elédùn alágbára yìí ó máa ń tàṣírí fún wa bọ̀ àwọn èèyàn a kì í kọbi ara sí i a kì í fura ṣẹ́rígbó a kì í fura gbogbo tó ń ṣẹlẹ̀ ní àyíká wa ló fi ń kọ́ wa lọ́gbọ́n ṣẹ́rí nǹkan tán ṣe fún ìyá oníkùránì ṣe mọ̀ pé ńgbà tí ìyá òun náà wà bẹ́ẹ̀ wọ́n náà lọ fíṣítì ìyá wọn ti máa kọ́rọ̀ sí lórí òun náà náà fẹ́ ṣe fún ti ta lọ́lọ́run hmm. wọn sì mọ̀ wípé no kọjọra wọn ó yàtọ̀ síra wọn hmm. bẹ́ẹ̀ ni ẹni tí elédùnmarè gbé dìde ó yàtọ̀ sí ẹni tó gbéra ẹ̀ dìde ẹni tí elédùnmarè gbé dìde tó yẹ pé òun ló fẹ́ lò kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe ẹ̀ lè kọ́ńkà ẹ̀ láéláé ta lọ́nà tẹ́ ń wò ìyá wa ẹ jẹ́ sọ́ọ̀kì yín hmm. iṣẹ́ àwọn onílẹ̀ ló ń ṣe iṣẹ́ àwọn e, iṣẹ́ àwọn tó nílẹ̀ tó tẹlẹ̀ ló iṣẹ́ elédùnmarè ló ń hmm. ṣe nítorí pé elédùnmarè ló nílẹ̀ ẹ wá ń sá kíjokíjo ẹ wá ń sá kiri ẹ̀ ti ẹ̀ já ó ti ẹ̀ ti wá ń rọ̀ lára yín ó ti ó ti ń calm down lára yín ẹ̀ sì sì rí nǹkan kan ṣe rí lélẹ̀ tá wà yìí ẹ ti tọ́lé agbọ́n ẹ hmm. mọ̀dí ẹ ti ń tọ́ ìṣẹ̀ṣe bọ̀ tipẹ́tipẹ́ ìṣẹ̀ṣe ti wá bímọ púpọ̀ bẹ́ẹ̀ni ṣe rí ẹ jẹ́ sọ nǹkan kan fún yín o ẹni tó bá fojú àná wò kú ẹ bọ́rẹ́ ń bọ́ lásán ẹ ráwọn ẹ ráwọn ọmọ ṣẹ̀ṣẹ̀ ni gbogbo àwọn tó wà nínú tó wà nínú ẹ̀sìn àjòjì lánàá hmm. wọ́n ti róòtọ́ gbogbo wọn ti ń padà àwọn gan ti ń dìde wọn ti ń wọn ti ń gáàdì ilé baba ńlá wọn nígbà tán kì í ṣọmọ àlè o la ṣe ń sọ fún yín wípé ẹgbẹ́ lọ jókòó jẹ́ àná ti lọ gbogbo tẹ́ ẹ ṣe lánàá ti bá lọ èní la wà ó ṣe é wá rí èní èní ẹ morúkọ èní ni no nonsense hmm. ọwọ́ tẹ́ ẹ bá gbé wá la máa gbé fún yín o tẹ́ ẹ bá gbé omi tútù wá á domi tútù sí yín tẹ́ ẹ bá gbọ́wọ́ gbígbóná wá á gbé omi gbígbóná tó ń wó yáyáyáyáyá á dà lé yín lórí bẹ́ẹ̀ ni o òun ló wá fi dífá fún wípé ẹ jẹ́ kó ní kálukú kó ṣẹ̀sìn tiẹ̀ ẹ jẹ́ kí gbàgbọ́ ṣe gbàgbọ́ tiẹ̀ ẹ jẹ́ kí àwọn onímùsùlùmí ṣe mùsùlùmí tiwọn ẹ fi oníṣẹ̀ṣe tó nílé ẹ fi lọ́rùn lẹ̀ òun ló nílé rẹ kò ní ẹ má dúró kí ilẹ̀ wa ń ní lára fún. ibi tí wàhálà kan wà ní wípé kẹ́ ẹ ní kó nílé kó parun Ah. kẹ́ ẹ ní kí àjòjì kó wá sí ah. ẹ rí pé àrífín oníyọ̀rọ̀ ìyá mi ìyá mi ẹ ní sùúrù náà àrífín ẹ ní sùúrù náà àrífín oníyọ̀rọ̀ láti ibi tó jìnnà ẹ mọ distance látòkèrè ẹ mọ iye dẹ́sàjẹ́ máa kan ní ẹ wá ní kí ọlọ́run kan ẹ Muhammed kan láti ibi tó jìnnà kó wá bá yín pa àwọn adẹ́bọrẹ́ àwọn orúnmọlẹ̀ àwọn orúnmọlẹ̀ tí wọn kì í ṣẹgbẹ́ rẹ̀ ẹni kó wá bá yín parun àrífín oníyọ̀rọ̀ ẹ wá rí pé kò lè parun ni ẹ mọ̀ bá tẹ́ ti ń fún àwọn òrìṣà ilẹ̀ Yorùbá ní wọ́n jẹ ni hmm. débi débi pé gbogbo ọba tó ń jẹ nílẹ̀ Yorùbá bá a ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ṣèbẹ́yìn náà lẹ́yìn ọ̀wọ̀n àwọn tó máa tako ṣẹṣẹ ẹni sùúrù náà ẹni tó máa ìgbà tó máa lọ fi pásítọ̀ tẹ́ fi jọba tẹ́ mú muslim tẹ́ fi jọba a sọ fún wípé ẹ̀sìn tòun tó ó lòdì sí ìṣẹ̀ṣe tòótọ́ dẹ̀ ni tẹ bá mú christian tẹ fi jọba ìgbàgbọ́ rẹ̀ ẹ̀sìn rẹ̀ lòdì sí ìṣẹ̀ṣe àwọn tó lòdì sí ìṣẹ̀ṣe àwọn lẹ fi ń jọba nítorí wípé agbègbè tán bá ti jẹ́ ọba yẹn sí wọ́n á máa sọ fún wọn lágbègbè yẹn pé kán má ṣẹbọ ẹ má ṣòrìṣà ṣé kì í ṣe òun náà ní ìṣẹ̀lẹ̀ nílẹ̀ yorùbá ni hmm. ẹ ní nǹkan tẹ ń ṣe ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹ mọ̀ bá tẹ ti ń ṣe é bọ̀ nìkan tó bí irú àwa ìrìnsẹ́ ni pé ó sì kù sọ́wọ́ ibi tó kù sí kò lè parun láéláé nítorí pé iṣẹ́ onídùmarè ò lè parun ẹ lójú inú ni ẹ̀yin ẹ lọ béèrè lọ́wọ́ àwọn bàbá yín wọ́n sọ fún yín wípé àwọn gan wọ́n gbìyànjú ju ti yín lọ ṣùgbọ́n wọ́n bẹ́lẹ̀ dùn à ń bẹ̀ ẹ̀wà ìyẹn ọmọlẹ̀ wá fẹ́ ẹjẹ́ wa sọ fún yín ẹjẹ́ kó ní kálukú sẹ̀sìn rẹ̀ lọ́wọ́ yìí ìṣẹ̀ṣẹ̀ ti láwọn ọmọ tó pọ̀ ah, àwọn ọmọbò tó pọ̀ ṣe ni bẹ́ẹ̀ tẹ́ ẹ bá pé wá tẹ́ ẹ bá pé wá <laughs> àwọn ìyá mi gbọ́ àwọn ọrùnmọlẹ̀ ń gbọ́ wàhálà hmm. ẹ̀ ní pé padà ṣé ìṣẹ̀ṣẹ̀ ti láwọn ọmọ ọlọ́kùnrin ló bí ẹ̀rí wọn lórí Facebook ni ẹ̀ sì ti rí nǹkan kan o ìṣe ìyá mi ìṣe táwọn èèyàn ṣe ń pò nínú ẹ̀sìn késekése náà rí ẹni sùúrù o ìṣe táwọn èèyàn ṣe ń pò nínú ẹ̀sìn mùsùlùmí kò ń ṣe nǹkan kékeré mi o. ilé ẹ jókè àpá wọn parọ́ àwọn èèyàn ń nínú ẹ̀sìn mùsùlùmí gidi burúkú burúkú ìṣe ń dùn mí ẹwà àwọn kan ti ń dùn mí àwọn kan wà nínú ẹ̀sìn mùsùlùmí tí wọ́n ń ṣe mùsùlùmí lọ́kàn tí wọ́n ń ṣe pẹ̀lú kò kéwú rárá o wọ́n sáré kéwú ju tọ́ba tí wọ́n hálífù àti bá àwọn náà wọ́n bẹ̀rẹ̀ sí wé láwà ní o wọ́n mọ wé láwà ní wọ́n ti dà fáànù hmm. àwọn náà ń kó bá wọn ní mùsùlùmí gidi àwọn náà ń kó bá wọn olàṣẹ sọ wípé ẹ̀yin àfa ńláńlá nílẹ̀ Yorùbá ṣé rí gbogbo àwọn ẹlẹ́sẹ̀ tí ṣòkòtò wọn ò balẹ̀ tí wọ́n wé búzú yìí àrò ẹlẹ́sẹ̀ kan ti ń dáràn ọ̀rọ̀ ẹlẹ́sẹ̀ méjì ni ó dá sí o ọlá ṣe ń sọ fún ẹ̀yin bàbá wa ṣé rí gbogbo àwọn ọmọ yìí ẹ pè wọ́n wọlé ẹ kéwú gidi fún wọn òdì kéwú làwọn eléyìí ké òdì ah, kéwú náà ké ṣe báwa náà yìí àgbàtà ah, wà ń kéke alọ́lé kéwú alọ́lé ah, kéwú díẹ̀ ká tó sá pé ti tẹ ká tó sọ pé tẹnitẹni o àkísà ń tààtà o ẹjẹ́ apọ́n tiwantiwa lé o kì í ṣe irú kéwú táwọn èèyàn kà nílé iṣẹ́ ní àwọn eléyìí ẹ pè wọ́n ẹ gbé kéwú gidi síwájú wọn ìbànú bíi ṣe kọ́ gangan bí Allah síbẹ̀ ìsọpá làgbé wáyé gangan ẹ kà fún wọn.